Mokianga o Omiwere Dede. I bring greetings to all Iwere people. Ẹ̀kọ́ níwọ̀n àjìṣẹ́kírì tó núwéré ti òkèkọ́wéṣe méjìlélọ́rin ti ọdún 2021. This is the Ìṣẹ́kírì language study for today with lecture series 82 of 2021 èmi Egbert Ogbemi Ọmọnùkàní (Rhinommu Ekweshi Nonwe) I, Egbert Ogbemi Ọmọnùkàní, is delivering the lecture today. Àpèjẹ kọ́ tọnọ́rìnwíwé kà ṣe, òwe tá a pa, bírògbè tá a fọ̀ gbàrà lù àlẹ̀ àghan. N'óhùn Òyìnbó Our lecture topic for this month is Speaking of Proverbs and their idiomatic expressions as well as their meanings. Owe birogbe tonuere. These are the proverbs and their idiomatic expressions for today. Ubokene number one ìran àgbànẹ̀ takafenpe ìràgbàǹ ènìmìgì tẹ̀rí ọ̀húnrẹ́yẹjù wọ́nwànìmìpìtà ìrìnjú. ìran àgbànẹ̀ takafenpe ìràgbàǹ ènìmìgì tẹ̀rí ọ̀húnrẹ́yẹjù wọ́nwànìmìpìtà ìrìnjú. lóhùn òyìnbó The beard cannot boast that because it's more in quantity or size than the eyebrows, it can tell the tale of the eyebrows. The beard cannot boast that because it's more in quantity or size than the eyebrows, it can tell the tale of the eyebrows. Ogbe To Towewere. This is the idiomatic expression of this proverb. Di oniye koniye, máa gbéjú ló wàro ní ni tiwọn nẹ́ gbàgbéjú pó ọdún ríro bíróye tòníyé nẹ́ tẹ̀rí urun tẹ gàrẹ́ ká rí ló máa wí chíkálẹ̀ ọmọ tí ẹ máa wí ipókìtì tó go nugbɔdɔn ewari di oniye koniye máa gbẹjulu wàrò wẹ́rẹ̀ níní tiwọn nẹ́ gbàgbẹ́jú pò ọdún ríro bírí oyè tòníye nẹ́ tẹ̀rí irun ti ẹ̀gà rẹ̀ kárí ló máa wí chíkálẹ̀ ọmọ tí ẹ máa mọ́ wí ipókìtì tó go nú gbọ̀dán ẹ wá rí i. lóhùn òyìnbó no one should boast with his or her wealth or strength and undermine the age and experience of elders because what the elders see sitting down the younger folks can see them even if they are at the top of the mountain for decades. No one should boast with his or her wealth or strength and undermine the age and experience of elders because what the elders see sitting down, the younger folks can't see them, even if they are at the top of the mountain for decades. Ubokeji, number two. Ata Eboyeja. ata egbòoyejà n'oyibo the hatch peppered nature of the alligator pepper does not depend on its quantity. The hatch peppered nature of the alligator pepper does not depend on its quantity. Ogbe tó wéwéré. This is the idiomatic expression of this proverb má gbèjú po oníyé tèrí ọ̀nà kéré nára má gbèjú po oníyé tèrí ọ̀nà kéré nára lóhùn òyìnbó do not underrate anybody because of his or her smallish stature do not underrate anybody because of his or her smallish stature ụbọ kẹta nọmba 3 ẹjí búrú wá káké àwọn akájọlọ ẹjí búrú wá káké àwọn akájọlọ the teeth and the tongue do quarrel but they always settle themselves amicably the teeth and the tongue do quarrel but they always settle themselves amicably. Ogbe towewere. This is the idiomatic expression of this proverb. Di ọkọ bírò bìnrin tó fẹ́ gín di udu àŋà kà tọ́ nára máa jẹ́ di èké àŋà bọ̀wọ̀ sóde. Di ọkọ bírò bìnrin tó fẹ́ gín dúdú àŋà kà tọ́ nára majedi ekeaŋa bọ̀gọ̀sóde n'ụmụ Igbo any couple who desire longevity in the marriage must ensure that their conflict never transcends the confines of their room. Any couple who desire longevity in their marriage must ensure that their conflict never transcends the confines of their room. Ijeshi Ekwene Tonuwere. There, Demidatugba shoot Igbigba agin. Àpèjẹ Kwene Tonurin Yiwe. Kàṣe òwe tá a pa. Bírò gbé tá fọ̀. Gbàrà lù àlẹ́ àrán. ene dɔkpe gbaa dede to kabrɛ ne kolu gba kɔ ɛkɔwe nara ene biaha daa ma mu anɔ gba siare ma ka biri ɔfɔ to ka ekɔ enewe to ma kpɔ aha ene wa ka dumu nira dede gba mu wara n'ɔfɔ taŋa ma biro biri oye te kɔnto gbɛnɛ aserun tápẹ̀wìn ọ̀tọ̀ to mọ́ ẹ̀kọ́wé lẹ́fùn kàṣe egat ògbèmí ọmọnùkànrin ẹ̀dẹ́mayògè ajámọ́kíáńà o.